DJ Kaywise ni ọ̀dọ́mọkùnrin tí ó jáde ní fámìlì tó ń pè ní Ayọ̀rìndé òun ni last born family Ayọ̀rìndé ẹ ìbejì dẹ̀ ni DJ Kaywise ó ní tai DJ Kaywise ní Kẹ́hìndé and um, DJ Kaywise ó ń DJ ó ń dẹ̀ máa ń produce so ó dẹ̀ wá láti ìlú Ọ̀ṣun ó take mi ní wákàtí kan láti ṣe mix but bá fẹ́ ṣe kó dáa kó ní tó kó ládùn kó lóyin kó everything ó máa take mi ní wákàtí kan àtàbọ̀ so kò it's now part of me ó ti ó ti mọ́ mi lára so mo mo kàn lè dín pé mo fẹ́ ṣe mixtape mo mà sáré ṣe mixtape ó ti mọ́ mi lára so. so àwọn nǹkan tí mo máa fi ń dá mi lára yá tí n bá fẹ́ jùlọ tí n bá fẹ́ relax tí n bá fẹ́ wà òkè gbé àwọn boys lọ wo múfì a máa wo sinimá a lọ sinimá a wo fíìmù a lè wo fíìmù mẹ́ta a padà a padà ṣiṣẹ́ ehm, pé a lọ gbá bọ̀ èmi ò mọ bọ́ọ̀ gbá bẹ́ẹ̀ náà bọ̀ àṣà àṣà láti switch torí all man àwọn tó bá ṣiṣẹ́ òyìnbó ní all work and no play makes Jack uh, eh, waste KYC don boy so. Eh, mo ti ẹjẹ ti understand bọ ibi tí mo lọ yẹn so then a máa ń you know a máa ń a máa ń ṣe àwọn kankan náà tó máa jẹ́ kí ewé ló wà òkè. fún èmi ò èmi ò èmi ò ríra mi pé mò ń bá anybody ṣe competition ní industry tàwa yìí mo fi hàn pé everybody ní ipa tí wọ́n máa everybody ní ipa tó máa take ní industry so and for me I'm not seeing myself like pé mo compete anybody everybody in share, everybody ń fi ìṣàn sí share, don't ṣe and results in anything tí à ń rí what I'm doing nǹkan tí mò everybody in and from the academy to the concert to the to the brand KYS in itself will take a lot of um, hard work so shout out to all the other DJs out there. tó try láti you know, make a living for themselves. So èmi ò like come out compare but everybody is really putting in work. So àtúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tó ń promote DJ culture wa ní Nigeria everybody is trying. So that's that for that. Lákọ̀ọ́kọ́ mo máa ń kọ́kọ́ wo àwọn tí à ń you know, DJ fún so máa ń rí bẹ́ẹ̀ àwọn àgbàlagbà ní o àbẹ́ àwọn rí tiwa àbẹ́ àwọn tiwantiwa àbẹ́ àwọn àwọn bàbá bàbá àwọn ó lò wọn àti kọ́kọ́ máa wo àwọn calibre of àwọn tá máa ń play fún ló máa determine irú orin tá máa play ọmọ kó àwọn bàbá yẹn náà máa ń like àwọn bàbá wa náà máa ń like wọn máa jó hip hop so àti máa study time tó máa tó máa ti wà ní mood láti jó hip hop àti jó jùjú àti gbogbo àwọn kankan bẹ́ẹ̀ yẹn so everything ó máa ń determine àwọn tá à ń play fún nǹkan tí màá kọ́ wò nìyẹn tí bá ti rí crowd tí mo ń play fún then another thing tí mo máa ń ṣe máa ń play fúnra mi náà because tí inú mi ò bá dùn tí bá ń play fún yín mo ṣọ́ọ̀pẹ̀ ní ní book mi ní ọjọ́ kejì so i'm always trying to have fun tí bá ń ṣe anything tí bá ń dj so tó yẹ wà nìyẹn i'm play for wa ni àmúnú ara wa dùn. ok nǹkan tó mú mi láti bẹ̀rẹ̀ jọ́ concert ní ọdọọdún òní mo mo try láti tie it around me giving back sáwọn ọmọ àdúgbò mi àwọn tí mo bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn tí ibi tí mo ti wá which is Ẹgbẹ́dá um, Lagos Ebedan-Bankun bus stop um, Lagos ibẹ̀ mo ti wá ibẹ̀ mo ti gbé dàgbà ibẹ̀ mo ti ṣeré um, ṣe ọmọ kékeré so eh, mo fi hàn pé mo ní láti bẹ̀rẹ̀ níbẹ̀ ibẹ̀ gangan ni orísun ti KYC jáde so and so far so good nígbà tí mo máa bẹ̀rẹ̀ a lot of appreciations from my fans ládùúgbò níta ní from different places part of the, um, the, the city lọ́wọ́ lọ́wọ́ um, sí event yẹn àti àwọn jàǹkànjàǹkàn artists náà wá irú doctor níní ọlá davido gbogbo wọn lọ wá sí show yẹn láti wá show appreciation gbogbo nǹkan tèmi náà ń ṣe fún wọn ní industry so that's the whole um, idea around the concert yẹn and a ti ń ṣe ń sìn a ti ń ṣe fún four years but mo máa face challenges lórí ẹ̀ náà regards to um, àwọn owó tá a máa tujọ láti ṣe event yẹn but mo ti pẹ́ lọ́wọ́ Ọlọ́run pé first year second year third year it was all from me àti nínú àpò mi ni a ti ń yọ pọ̀ nísìnyí àwọn industry àti àwọn jàǹkànjàǹkàn sponsors náà ti ń rí wa wọ́n ti ń fẹ́ wà part of it so nǹkan tí mo máa ń try láti sọ fún àwọn tó ń try láti you know, look up to me náà ni don't ever give up ẹ má ẹ má stop torí pé ẹ ẹ rí èèyàn kan tó máa support in first day or second day I had to wait for three years mo máa mo ní láti wait fún ọdún mẹ́ta kí n tó rí èèyàn kan tó sọ pé okay o this is your this is what we want to use to support you and all that so and it's getting bigger every year At the Mama, ṣe fifty year ní next year in twenty twenty but ilé ìta ṣe ní twenty nineteen the result was massive the artists that came was massive sponsors was also massive so ẹ ṣé gan ẹ̀yin tẹ́ máa wá fún concert ẹ ṣé gan ẹ̀yin support me from day one thank you so much. thank you